myself, I'm a strategical speaker myself, you know, call me a strategical blogger. Esabon Abike Gbogbo, because everybody is good when it comes to strategical, you know, strategize being a speaker. Okay, for example, jẹ́jẹ́ mi mo lọ sí mo lọ ń jayé orí mi ní Nàìjíríà whenever I go to Nigeria I don't even hide myself I have fun with you guys I share with you guys I laugh and èmi ló ń jayé mi ní Nàìjíríà mo ló ń jayé mi spend time with my family and friends and have fun and relax myself after working here for three four months being on this truck I go to Nigeria to go and relax and chill, have fun, enjoy my life, and spend time with my family back there. That's what I go to Nigeria to do. Not surgical, strategy, strategy, tongue tie, ṣáà mọ̀ pé tongue tie yọ mí lẹ́nu. Ah, Ọlábọ̀dé Man, ti máa ti jẹ́ kó tó lọ crop you go to cash Oh, you come, máa cash message mi ṣé fẹ́ kí n máa pronounce ẹ̀ kó lè crop mi ni. Èwo ni comment sọnù. So strategical mo pé ẹ fi mí sílẹ̀ ó dàbọ̀ bí o sọ̀rọ̀ mọ́ bàbá tìgá mi dà níbo ni igbó mi wà igbó belgium fẹ́ mu lálẹ́ hmm. mi mo gbọ́ amsterdam I am about to do surgery on a kidney kan got in Tanzania ẹ kì í mú gbó ẹ kì í mú gbó Belgium hmm. àwọn olórí burúkú tó bá ti máa bú mi wọ́n á ní igbó tí bàbá yẹn mú igbó ti da orí ẹ̀rù akọ́fì <laughs> wọn rẹ́rìn kó lórí burúkú lẹ́yìn pípé <laughs> ṣé bàbá mu ah, kódà kí bàbá ní enough knowledge o it is not good that it. It is not good if you are not in if you are not if you if you are not intelligent. Ah, you want to know. the other motor. Mba fi medical card mi wọ̀nyí. Before before kí n tó lè ní medical card lọ́wọ́ it mean I have to go through a drug screening. Kí ni mo pè drug screening tí n bá fail draw screen mi ò ní gba medical card tí mo fi ń drive moto, i will not have medical card tó bá bá igbó or any drug nínú system mi i will not be give issue or give me that medical card ẹnìyẹn mú my job iṣẹ́ tí mo ṣe mo ṣe kò dàbí it's not ordinary pé bẹ́ẹ̀ I drive for car bẹ́ẹ̀ I drive bus I can be pulled over anytime any day kí ni mo pè I can be pulled over anytime any day go online and go and look at it under under fmcsa. Dot gov. I can be pulled over anytime any day kí wọ́n ṣe random kí ni mo pè random random random drug test for me tọ́lọ́pàá bá pull me over anything. they can decide to do tó bá pẹ́ káà ló ń wà àbẹ́ wọn káà yín lẹ̀ wà wọn ò lágbára láti ṣe yẹn fún yín kí n reject it ọ̀lẹ́ tó bá di pé o mu ọtí náà lè ṣe DUI drug and um, driving under influencing. tọ́lá ni jẹ́ kí n tọ́lání jẹ́ kí n please tọ́lání ẹ má bínú pé mo explain ẹ má bínú ẹ má bínú pé mo explain ẹ má bínú anytime any day pull over they are permitted without pay bill they don't need my permission mo ti sign mo ti sign ẹ sínú DOT mi already sínú the Department of Transportation Federal Motor FMCSA Federal Motor uh, Motor Federal, Federal Motor uh, whatever safety code whatever it is it's in my ó wà nínú fáìlì mi that they can stop me and do a random random random drug test for me behind this wheel tí mi lè refuse tumba bá bá drug nínú system mi wọ́n máa shut me down and they will go and lock my ass up. So do you think this is the job I do to feed myself, pay my bill, fed my family, fed my other thing I do in my life? Do you think I will take a chance in my fagbo, in my drug around me and behind the wheel? Orí ti burú. Orí ṣe buru, And that's one. that that's just a random drug thing. Any any little accident in n any accident tí mo bá ní pé mo gbá mọ́tò àbí mọ́tò gbá mi àbí kankan àbí mo wà mo wà somehow involved either it's my fault or not my fault accident this is not a random anymore this is automatic èyàn olórí èyàn olórí ìbò sọnù olórí burúkú tẹ tí mo kàn bá wo òyìnbó orí burúkú tẹ tẹ bá ti sọ òyìnbó inú máa ń bí mi pé olórí burúkú wo ló tẹ̀ ń sọ òyìnbó òṣì àwọn olórí burúkú àwọn disable wọn àwọn patient ajáde kíni wo ló ń lísìn tán olórí burúkú tó ń fún òyìnbó kó yín lẹ́ran jẹ automatic drug screening not random anymore it's automatic any accident bá wà involved bí èmi ò jẹ̀bi o bí èmi kọ́ mo jẹ̀bi automatic ni wọ́n máa drop screen mi lẹ́sẹ̀kẹsẹ̀ tí n bá fail that's it for me tí n bá yẹ kí ni n bá fail that's it for me. so ẹ rò pé mo fẹ́ fẹ́ jeopardize torí igbó tí máa fà tí máa kàn go high tí máa ṣe wèrè lórí facebook máa jeopardize this my livelihood. jẹ́jẹ́ mi mo lọ sí nàìjíríà like i said gbàtí wèrè kan máa sọ òpònú ẹrú ayé ó ní nàìjíríà tí mò ń lọ ó ní mo lọ ń forí mi ni ó ní mo lọ ń forí mi pẹ́pẹ́yẹ mo pẹ́pẹ́yẹ mo lọ pa ilé babaláwo mo ń lọ olórí burúkú mà lọ pípù yìí meanwhile i don't blame them i don't blame them because ìkan tó wọ́n ń ṣe nìyẹn ìkan tó wọ́n depend on nìyẹn ìkan tó wọ́n rely on nìyẹn ìkan tó wọ́n believe on nìyẹn so they will see that everybody you know ló ṣe the same thing devilish diabolic themselves so they feel that everybody ló lọ sí nàìjíríà ló lọ ń borí àmì ìgbà kan náà ọmọ kan lọ sí nàìjíríà wọ́n lọ fẹ̀jẹ̀ wẹ̀ wọ́n lọ sọ kara wọn sínú ẹ̀jẹ̀. àwọn èèyàn lọ sọ́ka rẹ̀ sínú ẹ̀jẹ̀ èèyàn fẹ́ jẹ pẹ́pẹ́yẹ kan wọ̀ so mátìjẹ tí èmi náà ti mọ̀ lọ sí nàìjíríà mo lọ fi pẹ́pẹ́yẹ mo lọ fi ń bògùn ni èmi náà dẹ̀ ká mọ èmi náà dẹ̀ gbé fún yín of course I will never deny pé mo ní ifá mo ní ifá mo ní ifá tó wà lábẹ́ bẹ́ẹ̀dì mi tí mo ń bò ògógóró sí lórí wọ́n dá ifá fún mi náà mo ṣe máa sọ pé ọmọ Ìjẹ̀bú ni mí náà confam ọmọ olóró ni mí ọmọ ológun ni mí afa kò lè sọ pé kí n má nífa who the fuck is that fa tó bá sọ pé kí n má nífa òrìṣà ilé mi ni mo ní ifá tí mo tí mo ní tó ń dá ifá fún mi tí mo ń bọ tí mo tẹ òróró sí tí mo ń ta ọtí sí lórí tí mo ń ṣe tuntun ẹ. yóò sọ wá mi yóò sọ wá mi so well bó ṣe ní lóòótọ́ nàìjíríà tí mo lọ yes n kọ́ mi ṣe ni mi ṣe ni mi ṣe ní ìrìn ara mi mo rìn mo rìn sára mi mo rìn bí mo ṣe lọ sílé àfáà mo lọ sílé babaláwo tó confam mo lọ ṣe mo lọ mo lọ ṣe tuntun nílùú mi náà ọmọ ìjẹ̀bú ni mí ọmọ ìjẹ̀bú ọmọ ológun ni mí background mi tẹ igun ọmọ tàmí ni mí. ọmọ tàmí. so i will be stupid and i will be bastard tí ọ̀rọ̀ òdìlé mi ò bá sí lára mi tí n bá hánà ọ̀rọ̀ òdìlé mi do you understand i will be very stupid tóró ìdílé mi tí n bá lè wà proud of it níbi tí mo ti gbé wá that's not fake dádì mi nìkan ni muslim gbogbo ọmọ tí ìyá ẹ̀ bí ọ̀hún méje tán bí dádì mi nìkan ni muslim àti first born tó di christian gbogbo tó kù olùṣàdì ilé wa là ń ṣe mo sọ fún yìnyín náà ìyá tó bí dádì mi orí ejò ló gbé wá sáyé di sin mo ṣe ń bọ́ orí ejò ni wọ́n dẹ̀ fi sin gbẹ́rẹ́ sí mi lórí recently òrìṣà tí mo ti ń bọ kí n tó over twenty years kí n tó lọ́la pé mo fẹ́ dream before I even dream pé mo ń bọ̀ lamẹ́ríkà mo ti ń bọ òrìṣà yẹn mo ti ń bọ òrìṣà yẹn tí máa sọ láàrin àwọn family mi kan máa ń pè díkẹ́ ayé fọ̀rí máa níyẹn because kò ṣe gbogbo wọn gbogbo wọn ẹ̀gbọ́n mi àbábúrò mi ló really were into it ìpòpótẹ́wọ̀n ló bọ̀tà ìfilẹ̀ borí wèrè ẹ̀ so yeah mo sín orí mi mo dẹ̀ sín ara mo sín gbogbo mo ti ṣe gbogbo yín mọ́ṣẹ́ bọ́ Tókunbọ̀ máa ń parọ́ fẹ́ mo parí iṣẹ́ tí ẹ lára Tókunbọ̀ Tókunbọ̀ gbọ́ lẹ́nu mi alẹ́ mo parí iṣẹ́ tí ẹ lára kọ̀ǹfàmà mo sọ fún ẹ mo parí iṣẹ́ tí ẹ lára Tókunbọ̀ torí ó dán mi wò ó gbé mi wò ó yẹ mi wò ó dẹ̀ kọjá báńdù yẹn pẹ̀lú mi. mo parí iṣẹ́ sí lára Tòkunbọ̀ confam one ah àfi tó bá sí agẹmọ mẹ́rìndínlógún lódò gbòòrò ló kù àfi tó pa agẹmọ wa kò dún mọ́ tí mo tàn pa agẹmọ wa ó exit agẹmọ ológbólú ó exit tàmí ó exit gbogbo bí Ìjẹ̀bú ṣe wà pátápátá gbogbo ìjẹ̀bú pátápátá gbogbo ìjẹ̀bú àfi tó bá gbé agẹmọ tágẹmọ ò bá gbọ́ òdògbò olúkọjá ló kù. tí agẹmọ tí ò bá gbọ́ òdògbò olúkọjá ló kù. <coughs> jẹ́ kí n sọ̀pù bẹ́ẹ̀ àfi tó ṣe òdògbò yóò bá tí ò bá tún má ah, yẹ kí n sọ̀rọ̀ ẹ̀yìn parí jẹ́ o ah, apá ẹ̀tọ́ àṣẹlẹ̀ apá ẹ̀ ṣé mo kó bá sọ̀rọ̀ kan wà ní mọ́tò tí mo wà yìí ló máa pa mí mọ́tò apá mi ta ló wá lásídẹ̀ǹtì inú mi àti ẹni sìn ṣé mo kó ti gbìyànjú kí ni ẹ̀ bí àwọn few years ago tó mo mọ̀ ń distract mi tó fẹ́ kí n lásídẹ̀ǹtì while I was behind the wheel tó mo mọ́ interrupt ṣáàtì mi òun pè mí léra léra léra léra léra. obìnrin mọ̀ distract me. o máa wish mi pé kí n lásìdẹ̀n kí n wọ gbó kẹ́mọ́ tó pa mi o máa wish mi that's my wish ìyẹn mo ṣe sọ fẹ́ pé èrò ẹkùn ẹ sí ni á rí bẹ́ẹ̀ fún ẹ. èrò ọkàn ẹ àníyàn ẹ sí mi á rí bẹ́ẹ̀ fún ẹ Tòkunbọ̀ ọmọ Fóyèkẹ́ èrò ọkàn ẹ sí mi á rí bẹ́ẹ̀ fún ẹ ta ni mọ́tò gbá nísìn ó tún pé kò tẹ̀ pa kó tẹ̀ mọ́lẹ̀ kan run ẹ pa kó gba ẹ sí gbókò lọ kú dànù ṣé apá ẹ ló ṣì yẹ ó yẹ lọ túbá torí àwọn nǹkan tó ṣe máa yẹ lára ẹ pọ̀ o torí àgùntàn tí mo pa nítorí títí ẹ òyẹ mo òyẹ mo bẹ̀rẹ̀ sí ń ge páàtì ẹ̀ òyẹ òyẹ mo wọ gbòòrò torí tiẹ̀ mo wọ kí ni igbòòrò. ẹ jẹ́ ká continue. so ìyẹn fẹ́yìntì sọ pé wọ́n lọ pa pẹ́pẹ́ yẹ o ó pọ̀ ń lọ. Hmm. àwọn ọmọ yẹn pariwo mi oúnjẹ tèmi tà sí. àwọn hmm. apá who is this list read àwọn kan máa wá sí péjì mi wá sí péjì mi ṣe é mọ̀ ni. Ah, Mùnírù ó gba àṣírí ẹ̀ wà lẹ̀ Mùnírù ló rán Àbíkẹ́ iṣẹ́ ẹ̀rí ìsìn wáyé ń sọ̀rọ̀ yìí sí ẹ̀rí ẹ̀wọ̀n pé tí wàhálà wa ṣẹlẹ̀ jù àwọn máa ń nǹkan tàbí kẹsàn lálẹ́ àná ń ràn nǹkan ó lè kọ́ pé kéèyàn kó lè kó aláṣà bí ó lè wẹ̀ kó kó lè wẹ̀ kó kí n tiẹ̀ tí ò bá lè wẹ̀ kó ṣé ìyá ẹ̀ ni àbí fámìlì ẹ̀ ni ó dẹ̀ wọ́rọ̀ mi sùn ó dẹ̀ sọ Lizzy yẹn olóṣè kìíní kan fàlàfin olóṣè kìíní kan fàlàfin. ọ̀gẹ̀ àpilẹ̀ yẹn eléyìí. ẹ má wọlé yẹn mi náà farabalẹ̀ bá fi orúkọ mùnúrù náà já viewers ẹjọ́ máa fi nǹkan jára nǹkan gbà lọ́wọ́ ara wa níṣó lórí òun burú kò tọ́ sí lẹ́nu sẹ́ẹ̀ á ní orúkọ mi ò tọ́ sí lẹ́nu mo tẹ́yìn sọ yẹn sítórì mi tọ́ sí lẹ́nu òun ò jáde látàárọ̀ náà ló fẹ́ kú ló kàn tí àwọn èèyàn síta rè ìyẹn lásán mo ti wí kóun jáde ó wá wo nǹkan tí màá fi lè fóun. meanwhile someday ẹ wo mi báyìí. Only we need to fight to get it. She must stop mentioning my name. Kí ló wá sọ mí báyìí. DKY. Ta. Uh, give me. DKY. ta ba bá fà kò lè já. Tá a Now, do you see that statement? I want tèmi ti realize báwo ni Abẹ́kẹ́ ṣe wà Deborah? Báwo ni màá ṣáàrùn ló wà ṣé ti wà láftúnù kí lágó wí ṣé bí ìdájí ló ṣì wà ìwọ ni good afternoon ah still afternoon bí by you. tá a bá fà á kò lè já bá a kan kò lè rọ̀. Does she does she really came online mo ní yá mo ní kí n má sọ̀rọ̀ jù even get ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù má yẹ kí n bẹ jù ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù sẹ́mọdún tí mo ti ní ifá ni tí mo ti dáfá sẹ́mọdún tí mo ti dáfá and I swear to God I'm not even lying this is this is not joke ẹmọdún tí mo ti dáfá ni ọmọ tí mo kọ́kọ́ nífẹ̀ẹ́ sí láyé ló ti kọ́ bá mi dáfá yẹn tó ti bá mi dá fáyẹn tó ti bá tí wọ́n ti mọ́ ti ṣe ẹlẹ́ lórí ẹ wò ẹ fi sílẹ̀ ìjà rẹ má yẹ ká sọ. now mẹ́sẹ̀gì ó ní ó ní we need to fight to get it she must stop mentioning my name na I'm wan play voice yẹn now. <laughs> for me, Emi realized that this girl, there's nothing about that she's fighting for her family. She's on a different mission on Facebook. She's on a different mission on Facebook. Díkìwẹ̀, tá a bá fà á, kò lè já. Kò lè já àṣẹwà pọn oníkálukú àwáṣẹ Mohbad Buhari gbòkè ayé mi lè má jẹ nǹkan tàbí ayé mi lè má jẹ nǹkan you don't even know me. now do you hear that word when she said that word that you don't even know me when she said that word pé you don't even know me that got me together that got me to put myself together that okay. This is a different mission. You don't even know me. Okay? You are on a different mission. Because I was feeling like she's a celebrity. A celebrity don't need to be in this fracas. You know mo mo wá mo kàn sí mo rí as somebody that she does not have happiness she does not have happiness she doesn't have anything going on in her life that is good and make her happy now she's looking for an avenue to be happy again an avenue where she can find joy she can find happiness she can be relevant her name will be called maybe that will boost her ogo up again that's so that was that was something that was ringing in my head coming to that conclusion i was coming to that conclusion you know ewagbo let's i continue Do me. I'm fighting for my rights. You should stop mentioning my names. She's working for Muniru. Yes, she's working for Muniru. So, kuto tọ́ romi kuto ọ̀rọ̀ mi ò tọ́ sí lẹ́nu. Ṣé bẹ́ẹ̀ wà show màmá lánàá? Ṣé èmi ni ṣé mi mo tún máa porúkọ ara mi jáde ṣé mi pé màmá jẹ́ òun lèmi ti bá màmá sọ̀rọ̀ last kó tó lọ gbé síta pé èmi èmi lèmi fún èmi lèmi ń taṣọ fún màmá ààrẹ tó ń ta tó ń sọ̀rọ̀ fún màmá ọ̀ṣẹ́ lọ́dì yẹn lọ́rùn mo sì jẹ́ mi ló wá bá ṣé òwèrè ó gbó kí ní tán ṣe yàn àwa gan fi ń ṣe fíìmù fúnra wa ẹ̀yin ò rí ìyàwó ọjọ́ kan ìyàwó òwúrọ̀ ìyàwó fíìmù la máa fi ṣe. <coughs> ṣé ti gbọ́ <coughs> ṣé ti gbọ́ ọ̀rọ̀ yín lórí Facebook ó rò pé òun àti múvì ni. do you ọ̀rọ̀ yín lórí Facebook tẹ́yìn tẹ́yìn pariwo tẹ́ fẹ́ kú lé lórí. ó rò pé òun àti múvì ni múvì ló rò pé òun àti. ìyàwó Black Friday ẹnu àìkú ní tíátà ni mí. Biko. Now, of course, ó sọ ń bẹ̀rẹ̀ nípa àti blow. Ó ní kí ni mo wí? Ó ní àti blow. Wà láti blow. Kí lèmi sọ ń bẹ̀rẹ̀ náà? Wàhálà ẹ wà lé wà lé ara ṣe ẹ ẹ kó máa lọ bẹ́ẹ̀ àwọn akọ́ ní ìjìnkan tó máa kíìpù àbí rí. Kí mo sọ? Wàhálà ẹ gbàgbé bó ṣe. Mo ní pé kó pàtó tó ó ní pé mi ò mọ òun ó náà máa fi blow ni àwọn ti glow meanwhile àwa kẹ̀kíra wa flacker speaker la wa káwa gbé wá fún yín ká keep yín entertain káwa da gbogbo ẹ̀rú káwa keep Facebook on fire ilé làwa wà àbí ẹ̀yin keep internet àwa nílé náà tó wọ́n máa fọ́ lójú kó fọ́ lójú tí gbogbo máa dàrú kó dàrú iṣẹ́ òun lórí Facebook ẹ̀jẹ̀ tó lọ́wọ́ ṣé fún mi lówó iṣẹ́ tí mo ń ṣe lórí Facebook ni ẹ jọ sáà mélòó lẹ ti fún mi how many hours mo ti lò online èló lẹ mọ̀ pé èló lọ́wọ́ ẹgbẹ́ mi ti make ọmọ kọ́ wà níbi iṣẹ́ báyìí tí wọ́n fi wọ́n wò mí wọ́n fi mí pa owó níbi iṣẹ́ ẹ jọ èló lẹ fún mi so tó bá gbẹ́jọ́ wá tèmi arígbé káwọn àgbè àgbè sára afẹ́fẹ́ ó máa lọ bẹ́ẹ̀ àwa máa fi pa àwa náà ṣe show now why not ẹ fẹ́ fa wèrè lọ́yàn abẹ́ fa wèrè lọ́yàn So that was the voice I left there. Àwa ẹ wà lé wà lé àwa lé ẹ kó máa lọ bẹ́ẹ̀ àwa gan ní ìjìká tó máa keep our busy. Àbí. Gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kò lè ever stop mention orúkọ yẹn kan tó mention yẹn kankan ló ń ja viewer orúkọ yẹn kankan ló ń ja viewer Na and I said mo ní àbí Damalizi ó wà ń bí iṣẹ́ òun fi mí pawó ó rẹ̀ fún mi sáà ó kú ọkọ̀ ọlọ́run o ó kú ẹ̀ ó kú ọlọ́run báwo ó kú ọkọ ọlọ́run òun fi mí pawó òdẹ fún mi sà ṣé yẹn wá dà ẹ ká keep it honest now let's keep it honest you are making dollars there i keep you going o lè ṣe overtime o lè ṣe extra hours o ò dẹ̀ fún mi sà ah, ó kú ẹ o náà wọrí a máa sọ lẹ́yìn ètò kí ni mo sọ bí báyìí náà what did i say over here. gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kò lè ẹ́ bá sọ́kọ̀ ẹ̀kọ́ tó mẹ́ṣẹ̀ ẹ̀kọ́ ló ń ja v one. náà mo ní orúkọ tábìkẹ́ ó ṣe from windows on mo ní orúkọ tó ní arúkọ yẹn gan ló máa mẹ́kì òun ló máa pull viewers díkẹ́ you told kinní kan uh, you told those people years ago Lizzie is in I told them I told them ẹ wá ń sunkún òṣì ẹ ń kí ariwo a ó pọ̀ ju o èrò ti pọ̀ ju ọkọ tó ṣe fún Lizzy yẹn pọ̀ kí ló pọ̀ jù kó tí wèrè yẹn enjoy she want to be this is where she want to be this is where she want to be she want to be a leader she want to be a voice she want to shut everybody away do you understand what I mean thank you jare my dear And tó yẹ kí tó yẹ kí gbogbo àjọ máa cruise kájọ máa gbádùn ara wa wọ́n ní sọ ẹ̀yin wá sọ di wèrè wèrè wá lọ́pẹ́ ó wá lọ́pẹ́ dìyẹ wèrè lọ́pàá ajá lọ́pàá ẹranko lọ́pàá ògúfe sórí àwọn ọmọ ọlọ́mọ ẹ ti ya wèrè lédi máa kú dànù máa ya wèrè sórí Facebook gbẹ̀yìn ni wèrè ó máa bọ́ṣọ gbẹ̀yìn sórí Facebook pẹ̀lú gbogbo ọwọ́ tó lọ gbé yẹn torí ẹni tó bá dáwọ́ tó bá dáwọ́ lukú tàwa tó bá dáwọ́ tó bá dáwọ́ tó bá dáwọ́ sórí tiwa ó máa kú ó máa gbé sí ni ó máa gbé sí lóye wèrè kan tún sọ pé kí Lizzy kí Lizzy go far pé Lizzy ò fẹ́ go far fáwọn ni Lizzy fẹ́ go far ń bọ́ ló fẹ́ go far lọ ń bọ́ ló lọ Lizzy ṣe máa lọ fowó máa lọ ṣe ni òun ṣe máa lọ máa bẹ̀bẹ̀ ó máa wá wọn lè gbọ́ original lé lọ́wọ́ fake náà máa gbélé lọ́wọ́ wọ́n bí àwa sí ọmọ òrù làwọn bí wa ni ìṣẹ̀ṣe ti wa ni ti wa ni àwa la ní. òun máa bẹ̀bẹ̀ kí ni wọ́n máa gbé wọ́n máa gbé fèkì lé lọ́wọ́ ni ó máa fowó wa kiri ni àwa ti parí oṣẹ́ yẹn láti òde ọ̀run wa ẹni tó bá lọ dánwò tó bá lọ tọwọ́ bọ̀ kó tó yẹ kó tọ̀ bójú àárí kó tó yẹ kójú ẹ̀ rí kò ní dúró lórí ẹ̀ tìrán tìrán ẹ ló máa rí tìrán tìrán ló máa rí tó bá lọ tọwọ́ bọ̀ tó yẹ kó tọwọ́ bọ̀ tó bá lọ wá àkọ́ tó yẹ kó wà wà á rí ìrìkìrì tó bá lọ wá wà kú wà wà á rí ìrìkìrì ẹ̀rù á bà wọ́ gan fúnra rẹ̀ kí ni wọ́n wí ẹ̀rù á bà wọ́ fúnra rẹ̀ ẹni orúkọ tó ń dárúkọ orúkọ tó orúkọ yẹn àbíkẹ́ ò ní sọ̀pù ẹ̀ ó ń pòlù viewers because wèrè ẹ ọmọ ṣètọ́nì ni ẹ orúkọ wèrè àlébù tàbí sọ fún ẹ ni pé ó máa ní ọ̀tá kú ni kásápè <laughs> wà pa. Do you know me to move? the roof lower. Okay, I think you might make it. Mọ́tò yìí leave here. Okay, ó ti mú. bọ̀ mo fẹ́ gbé láti bẹ̀rẹ̀ ni. olórí búkú ni Lizzy mo ẹ kí n gbé fún láti bẹ̀rẹ̀ that day our conversation on that day. okay on the 18 right. now this is on the 18 mo miss call her because mama play a voice note with my name now. People been shouting my name up and down. Ẹ I follow me no? ẹ I follow me with this because yo. Kí ni mo ṣe why are you replying this stupid girl? She want to use your name to climb up, to climb up rather. Okay? So, èmi bawi. She should not do show èmi ò fẹ́ kó wà pọ́pọ́ síta kó wà máa ṣe back and forward lórí Facebook I think I leave a voice note over there. alájà mo kàn ní bí sáré sọ fún yín uh, just for the record uh, I mean the blogging is already started uh, I don't think this is the best way to do this thing but I am going to support you I am going to take care of this thing but I, I just think it I suggest or I think it's not the best route to go uh, just want to have it for the record Alright, anyway uh, blogging thing lóríṣiríṣi on you I just, just in case you don't know uh, mo monitor everything our PMN so bloggers they are giving me this information uh, we are monitoring everything I don't know what I will not forward you anything but trust me I'm seeing a lot but uh, I hope we don't have to go to this route did you see that did you do you guys listen to my advice check out did you see the best advice I gave this Olori Brook Omo I don't believe this is the best route. I don't believe this is what we need to do. We didn't fake, ká all this òṣì tó fẹ́ I wasn't in support. I don't want it for her. I do not. You want me to play my voice again? Uh, just for the record. Uh, I mean the. money, lè sọ just for the record. I want to have it as a record. So àdàbí wo ni lady fẹ́ lò fún mi? Ẹ jọ̀ọ́ babaláwo ló fẹ́ ṣe irú àtàbí yẹn fún babaláwo tó bá dán wò gan agbọmọsìn á kú sórí ẹ̀ because i never support lady to come and do orí burúkú lórí facebook i've never supported her i've always do my best to protect her from this orí burúkú tó wá dì lẹ́yìn i've always do my best and all of this this is behind the camera. Kalaja, Mokone Vidal is offering, uh, just for the record, uh, I mean, the blogging's already started. Uh, I don't think this is the best way to do this thing, but I am going to support you. I'm going to take. But I still have to support her, right? I still have to support her now because she's my own person. But I don't think it's the right way. It's more of like Tolani. Tolani will advise me, and I will listen to her. She's my best advisor doesn't mean pé àwọn ìyá mi àwọn bàbá mi àbọ̀n brother mi àbọ̀n ọ̀rẹ́ mi tó bá advice mi ò ń gbọ́ máa ń gbọ́ náà and Tolani will tell me like today we we emma Tolani sọ̀rọ̀ lẹ́yìn now there was things that she told me ẹ mo ti gbọ́ she will advise me I will listen to her well listen. take care of this thing but I just think it I suggest or I think it's not the best. Eric, rí i pé mo tún sọ òyìnbó mo tún sọ I suggest I think I believe mo tún sọ it's not the best way to go. best route to go. the best route to ah, go. just wanna have it for the record. so I just wanna have it for the record. so mo sọ̀rọ̀ yẹn tán ẹ ó wèrè wèrè wèrè show minister star buruku? burúkú ó fi hàn mi ó ní wèrè sọ pé I get gist for you. Only i get gifts from for you but dẹ̀ a money, cool n fẹ́ what next so bí our gist yẹn lélẹ̀ bí ó dẹ̀ pè mí so whatever the gist was Only i saw i saw another thing kí ni mo kọ́ bí báyìí facebook is bad facebook is bad if i show you a lot that i have seen about you you will not like it àdàbí lídìdà lídì lọ bá dàbí wa o. do you see me pé go on on Facebook lọ bá o mo tún sọ fún pé Facebook is bad if I show you a lot that I have seen about you you will not like it. mo wá fi lé wọn. ọkọ̀ọ̀kọ̀ blog ẹ̀ ń bíbà Lagos pimp <laughs> and drug dealer ewu blogging olóbò Black Friday aṣẹ́wó gọ́tà pé ọmọ ayé ló ọmọ ayé ló blog ẹ̀ ń bíbà àwọn tó ń support ẹ̀ lẹ́nu nìyẹn o ọkọ̀ọ̀kọ̀ blog ẹ̀ ọkọ̀ọ̀kọ̀ ṣá blocking mo rí àwọn blogging tó ti ń blog lóríṣiríṣi mo ń jẹ́ kó mọ̀ pé <laughs> ibi tó fẹ́ lọ you is not a good place you want to go Facebook is not a good place to go so wọ́n ṣá wọ́n ṣá ní blogging yẹn ó dàbí mo rí eléyìí náà àwọn lára àwọn tó support ẹ̀ lẹ́nà lélẹ́yìn yìí o ó dà Abíkẹ́ ló kọ́lé eh, Lizzy is suffering from a mental and emotion torture abandoned and rejected at forty She can't get over Alaji Muniru. It's finished for her. The moment my paddy dumped her, she was the one beefing the Olori from inception and also despite K1 so much. She must have told Esa Were to blackmail the queen. Ìyẹn ìyá ayé ló kọ so Yaye going to confirm wa pé Lizzy is suffering from what mental and emotion torture hello this is from Yaye that she's suffering for what mental and emotional torture ẹ bá wa keep yẹn for the record Yaye ti mọ̀ Yaye ti sọ̀rọ̀ tán mi báyìí anyway ṣòwò náà wá dá mi lóhùn ó ní ṣọ́ọ̀kì ẹ̀ ó làbí kẹ́ máa tẹ́ kí ni mo wá fi reply mo ní dk mo ní dky dky please tell Lizzy that that mo okay this is one of this is from my, one of my PA lára àwọn PA mi lélẹ̀ I think my PA send me a message to tell Lizzy now kí my lè máa wo so one of my PA sent me this message mo lè afford messaging? one of my PA local kọ message pé DKY please tell Lizzie that even her best friend might be under fake profile killing her slowly she need to face her business kí ló rí bẹ́ẹ̀ face her what her business kò ní da fún ìwọ àti babalábúlé Lizzy ìwọ àti babalábúlé kò ní yẹ yín pọ̀ kí lẹ rí bí èmi ló kọ yẹn o she need to do what face her business but let's be honest let's keep it honest Abike was one hundred percent right Abike she's one thousand percent right. She's what? She is suffering from from what? Mental and emotional torture. Mm, torture. She's right. Nígbà táwọn máa wọnú ogun Facebook o, máa wọnú ogun Facebook fèsì iṣẹ́ face business yẹn. Kí ló wí? Lídìí ni pé nobody dey kill me jare since my account no reduce kineri she love what she, she doing on facebook only since my account no reduce kí ni mo fi reply mo ní okay mo ní okay she go on she said if you see what i saw this afternoon mo wá be béèrè lọ́wọ́ ẹ̀ mo ní what is that mo èmi náà tó wá mo ní i have seen èmi náà sọ pé mo ní i have seen a lot of of your blog. alright mo ní èmi náà ti sin lítí náà ti lọ sórí ó ti lọ sórí burúkú ó ti sórí burúkú pẹ̀lú bc esabod post and ponder i'm not supporting it gbogbo múfù tọ́wọ̀n yẹn ń ṣe ń gbà yẹn tọ́wọ̀n wèrè yẹn ń ṣe ń gbà yẹn i'm not supporting them i'm not supporting me because mi ò fẹ́ kọ́ drag mi i don't want them to drag Lizzy into Facebook mess baba best caller ṣé òun gbọ́ ṣé tí ò di olóyìnbó sọnù torí torí tá a bá ní pé ẹgbọ́gbọ́n wíwẹ̀ àwọn náà mọ ẹgbọ́n àti jẹun síwájú olóńgbò. gbò. Lizzie, she's a troublemaker. Exactly with a look. Now, money, more of money, I have seen a lot of your blog kilowi, ló wí ó ní sorry kí ló sorry sorry ni mo sọ mi o support àwọn blog to lọ ń blog yẹn ó sorry ni mo ń sọ kí ló wí ó ní mọ́fẹ́mù náà ni hello mọ́fẹ́mù náà ni kí ló tún ṣe bẹ́ẹ̀ ó wá rẹ́rìn-ín kí ló wá sọ ó ní a bló kí ló wí a ṣe kí ni a bló so gbogbo bẹ́ẹ̀ ṣe ń pariwo orúkọ Lizzy yẹn Lizzy Lizzy Lizzy warrior Lizzy Lizzy warrior a ti bló ni it's a fun for her. Thank you, class captain. That's all she was looking for she's dead. A glorious death in Nollywood movie. She, she's a dead person. So sometimes, kò ń wù mí kí n dá olórí burúkú yìí lóhùn. Kò ń Like, olórí burúkú mo mission now. Overblown now. She want the attention. She craving for this attention. Only at the blow àti kíni àti blow mọ́fẹ́mù náà ni kí ló tún wá sọ ṣèbẹ́ gbọ́ nínú voice lẹ́kan ó tún ní ó ní you don't know me <laughs> èmi sì ń kẹ́wèrè yìí èmi sì ń pèlè èèyàn mo sì fẹ́ máa kẹ́wèrè pé èèyàn ni ẹ̀ hey, Facebook dọ̀tí ó ní you don't know me ó ní I'm too strong for their sheep crap kí lèmi náà sọ mo ní well I'm loving it. I'm loving it. And you're confident. I was worried about your image. Kí mo wí I was worried about your image. Do you see me clearly there? Èmi ń were panic, èmi were worry, I was disturbed and troubled that you are a celebrity. You are a celebrity we don't need you in this mess wèrè ní pé mi ò mọ òun ó ní mi mọ òun ó ní òun ó ní èèyàn tó ti ń jalè tipẹ́tipẹ́ fàyàwọ́ fọyànkó tèmi rò pé èèyàn gidi ni èèyàn gidi lèmi pé mo lè dá mo ní ah well if this is what I'm hearing from you then I'm loving it in your confi I'm loving I'm loving it in your confidence I was worried about your image image tèmi rò pé tèmi fẹ́ protect wèrè òkè ẹ̀ ń pa ẹ̀ anyway ẹ jẹ́ àmà ká lọ. now ó wá ní okay ó ní i'm too strong for that eh, mo ní cool so i was fine with that kí ló wí ó ní image kọ́ image ni hello kí ló ní bẹ́ẹ̀ íméjì kọ́ íméjì ni olórí burúkú eléyìí ń fẹ́ full attention ṣe gbọ́kọ́ ó ní íméjì kọ́ íméjì ni hello are you guys following me or not following me are you guys with me or not are you guys with me or not íméjì kọ́ íméjì ni mo tún pé ah, ah, are we getting something wrong over here image kọ́ image ni it's like she doesn't care about her image she doesn't care ó kò fẹ́ abayé ó fẹ́ abayé jẹ́ ó fẹ́ abayé jẹ́ ó lọ́rọ̀ kan tó yẹ kí n sọ bí bàbá mi ò ní sọ ọ̀rọ̀ yẹn ti ń ríngì ó ti ń ríngì lórí brain mi for the past couple of days now ọ̀rọ̀ yẹn ń ríngì lórí mi ó ń ríngì lórí mi bọ̀ ẹ má yẹ kí n sọ kọ́mánà olúwẹ̀ ń dáwàlà olúwẹ̀ ń jà olúwẹ̀ ń bú àbíkẹ́ kan wà tó yẹ kí n sọ mí but I will let it go now kilo ló wá only ó we need to fight to get it we need to do what to fight to get it she must stop mentioning my name She must play voice ya like voice mo so so. so she can stop me by. How many hours Latin you learn line? <sighs> ẹ wò kọ́ tí mo kọ́ fún báyìí mo ní alájà mo ní alájà I really don't like your name being mentioned on Facebook because the more they talk about you, the more you will be dragged. Just my opinion. Yes, sir. What do you need for this The light, the headlight, the blower. You can talk to my, my dad because everybody is left now. He said his brother is coming, is coming to look at it. That's what he you told me. talk to you. I think he's, he's not remember. What? What the fuck? Where, where's your dad? Junior, where's your dad? He said your he said your uncle come and look at it. Yeah, yeah, yeah, you, got it. You got okay. It, you, got it. you crazy then. Why why you tell me bullshit there? Your, your uncle is Shut coming now? Okay, your uncle is coming. You crazy. Anyway, kí ni eh, mo ń by money. bí Eh, right. the light, the headlight, the blower, and the the the, the sticker. And what else? and I think he's losing it, eh? Change the so the light, the light, the blower, the thing. Yeah, he's looking at it. Yesterday, because one of my guys drove it to New York yesterday, you see me on the other side. I put a tape to hold the wire. The wire, the wire came out of, of the from the what do you call it from the outlet or whatever you call it. So I I, I use the tape to hold it, you know. But that might be that's why that light is on. <clears throat> I was able to let him. Hola. Like, be, yeah. If he want to talk to you. Who is that? In the office. Margarita in the office. Uh -huh. Okay. The, the, fuck he wants to talk to me about? I hope you not ask me money. I already spent a lot of money on, his, on his house today. Oh my God. So, the light. The light. I think it's losing air too. The blower. Okay. The blower. The light, the blower. Uh, and I, I told him, I want him to change the seat for me, the driver's side seat. Because uh, the driver's side, because I'm uh, losing it. He told me he has. He told me he has one. Yeah. Because I want to get that truck on the road tomorrow. I got somebody to drive that truck for me. Margarito no told him in the office. Let me go let me go and see Margarito in the office. Papa! You calling me?